السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدى أكوف الله أبا عليكم إكي الله أوري أجنجة الله كما با النبوة محمد صلى الله عليه وسلم إليني تو التوحيد èyí tí àwọn jàmá mọ́sáṣí Fatima ní òpó màálù tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiyọ́lọ́wọ́ bá bá ọlá mọ́sàbá san ní ẹ̀san dáadáa náà bá gẹ́gẹ́ bí kókó ọ̀rọ̀ tí a ń bá lọ àwọn mọ́jẹ̀mú tọ́lọ́wọ́ bá fi ń ni à ń ṣàlàyé àti ṣàlàyé eré ìtawà mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ó náà ni ìsìn kan wa Muhammad sallallahu alaihi wasallam àwọn kan tí òṣùwọ̀n tí a máa fi wọn iṣẹ́ wa bí ọjọ́ tànẹ́bì àbí ọjọ́ tànẹ́bì òṣùwọ̀n mẹ́fà náà ni alákọ̀ọ́kọ́ ìdí pàtàkì táà fi ṣe ìjọsìn kan anẹ́bì ló gbọ́ gbédì kalẹ̀ fún wa ẹlẹ́ẹ̀kejì tàbá sọ pé ìjọsìn báyìí àyè báyìí láti iye báyìí ni ẹ ṣe anẹ́bì sọ fún wa ẹlẹ́ẹ̀kẹrin àsìkò báyìí lẹ́ẹ̀ṣẹ́ anábì ni ó sọ àti sàlàyé mẹ́rẹ̀rin yìí síwájú èyí tó kù nísìn ẹlẹ́ẹ̀kẹfà àmì ẹlẹ́ẹ̀karùn láwọn nǹkan tó yẹ pé a máa wò nígbàtí a bá fẹ́ ṣe ìjọsìn táyà fi kọ́ sí anábì Muhammad ó bá ta nẹ́bì mú àbí bá ta nẹ́bì mú nínú tá máa wò òun náà ni kàìfíyà báwo láti ṣe ìjọsìn yìí àlàyé bá ti ṣe báyìí ní ẹsẹ́ báyìí ní ẹsẹ́ báyìí ní ẹsẹ́ ẹsì báyìí ẹsì báyìí ànábì ni ó mọ̀ wá o a gbọ́dọ̀ mú àlàyé ìjọsìn wá fúnra wa lápèjú enísìnyí ẹ wo òrun tá a máa ń kí a ṣe ìkọ́mà tó bá níbò láti kírun bá ti kínu ta ló tó bẹ́ẹ̀ ànábì ni kíyàn wá fẹ́ kírun nísìnyí òun ó bẹ̀rẹ̀ báyìí dé wá fi àtáyá ó fi bẹ̀rẹ̀ ẹ pé àtáyá ń bẹ lára àwọn nǹkan tá ṣe lórí ìrun lóòótọ́ àmọ́ àyè tẹnìyẹn ti ṣe kìí ṣe àyètá ní ká ti so bó ṣe gbéyàn bá kí báwọn ni kò ní ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí àwọn ìjọsìn tá ń ṣe a ti láàánà àwọn ìlànà kalẹ̀ fúnra wa tá ń fi ń ṣe bí báyìí ni ẹ ṣe báyìí ni ẹ ṣe báyìí ni ẹ ṣe ẹ̀wù nẹ́fílà bẹ́ẹ̀ bá fẹ́ yẹn nẹ́fílà nísìnyí yóò ní táfẹ́ nẹ́fílà yìí orígun mẹ́rẹ̀ẹ̀rin ni oníkẹyàn sí sẹ́pẹ́ ìṣesí kanu bá ti máa sí nǹkan kan àpọ̀wọ̀n yẹn nẹ́fílà yẹn afẹ́ yẹn nẹ́fílà yìí o ẹkọ̀ yìí sẹ́gbẹ́ ọ̀tún ẹkọ̀ yìí sẹ́gbẹ́ òsì ẹkọ̀ sí kíbúlà ni ṣe ó wà be súnnà bẹ́ẹ̀ sánàbí ló mú wá fún yín bẹ́ẹ̀ pé ẹbà yàn náfílà ẹkí ìṣẹ́rúgùn mẹ́rin ìbọ̀t náfílà là ń ṣe àwọn ẹni ọlọ́run ló gbé kalẹ̀ ẹnìkan lẹ́nìkan ìṣẹ́ni ọlọ́run a máa ń tà ń sọ fúnra wa ni pé àwọn àlàyé bá ṣe máa gbà sí ẹ̀sìn wa ànábì ni ó máa ṣàlàyé fún wa kọ́lá bẹ́ẹ̀ lómi ó bá yàn náfílà kásẹ̀ kan ókè ànábì náà ló wí kásẹ̀ kan ókè náfílà so ilé ìlàmà fi mọ̀ pé ìtànṣe yìí só bá súnnà mú àbí òsá súnnà mú bọ́ sí ní àṣẹ yìí sánàbí ló ní àṣẹ bẹ́ẹ̀ sánàbí ló ní àṣẹ bẹ́ẹ̀ tí wọ́n sí sánàbí ló ní àṣẹ bẹ́ẹ̀ alhamdulillah wọlé nù àmọ́ bí bá sí sánàbí ló ní àṣẹ bẹ́ẹ̀ kí ní yóò ṣe súnnà o ọlọ́run ní gbarú iṣẹ́ bẹ́ẹ̀ kò ẹni bá lọ dá nǹkan kan lẹ́ síbi ọ̀rọ̀ ẹ̀sìn tiwa yìí máa lè ìsàmínihù nǹkan tí ò sí mẹ́ tẹ́lẹ̀ fàwúwàrọ̀ dùn ọlọ́run nígbà nǹkan yẹn kò nígbà ní ọwọ́ rẹ̀ ọlọ́run dá ni ìkánà àwọn sàbí ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam abu Isra'il. kálukú wọn mọ́sálásí òun dúnta kálukú wọn mọ́sálásí òun dúnta ni abu Israel ni kí ni ń ṣe àwọn tí wọ́n ti bí yasum àbí in tó sọ fún wa ní pé òun gbáwẹ̀ qa'iman àmáwẹ̀ tó ń gbà yíbó wọn ṣe gbà ní pé qa'iman orí ìdúró ló fi gbàwẹ̀ tóun kọ́dà tahta hararati shamsi bí ó bá sì gbàwẹ̀ yìí náà yóò dúó kò ní dúó níbògi abí ni ó dúó bóhun sì fẹ́ gbà ṣe ìjọsìn tọ̀hun lélẹ́yìn ẹgbẹ́ ká dúó kìí sí kan tó burú nù ṣẹ̀ríà ṣe ní kíyàn ó dúó

ẹni kó lọ jòkóó faliyastazil ẹni kó bọ́bọ̀ gí àmáwò faliyu ti mazọ́wọ́mahù àmáwò ẹ̀ tí ń gbà òun ni ẹni wọn gbà lọ àpẹẹrẹ alìkíyámánu bí ẹni bá gbé sọ́ọ̀nì tó gbé bá ní tó gbé lalìkíyámà bẹ́ẹ̀ bọ́lọ̀ wọ́n ṣe reject méjì mọ́lọ́wọ́nu tí ó sẹ́kù àwọn ẹnìkan ìyẹn ló fa ìkánà àwọn sàbí anábà Muhammad sallallahu alaihi wasallam Abdullahi ibn Mas'ud lásìkò rẹ̀ ìgbà tí fi ń gí àgbà àfà Abu Musa òun ló kọjá mọ́sálásí ló wá rí àwọn kan tí wọ́n rọ kìí kábáyìí wọ́n rọ kìí kára wọn ẹnì kọ̀ọ̀kan mú òkúta ọgọ́rùn ọgọ́rùn wọn mú síwájú rẹ̀ yìí ṣe dédé tẹ̀síwá táwọn ọmọ ń fà ló nínú ẹnì ọgọ́rùn wọn mú wọn ibn Mas'ud ó ní mọ̀mọ̀ rí nǹkan mọ́sálásí ẹ̀wùn kan sàábí ànábí lólówó orírú ẹ̀rí àwọn náà ti mọ́rú àwọn tọ́mọ́ ń serú kan báyìí láwùjọ tiwa táwọn orò pàwọn làwọn dáájú Abu Abdurrahman ní wọ́n sọ fún pé jẹ́ wọn tọ́ rí ó wá sàlàyé fún ó ní kí lọ sọ fún wọn ó ní ìsàn kankan fún wọn àwọn fi ń so nǹkan ní oníkẹ́kẹ́ fi ń sún kà ní kẹ́ ẹ máa ka ẹ̀ṣẹ̀ yín ó sì dájú tẹ́ ń ka yìí o èyí tẹ́ ń ṣe èyí tẹ́ ń ṣe la ilaha illallah tẹ́ ń ṣe ń jẹ̀mọ́ wasallam níjọ́ ló kú tán kò wa awulayi asuhabu muhammad sallallahu alaihi wasallam tawafirun àwọn sàábí anábi náà pọ̀ rẹpẹtẹ yìí talẹ́ni tó ṣẹlẹ̀ yìí nínú yín talẹ́ni tó ṣẹlẹ̀ yìí

annabi sallallahu alaihi wasallam in abdullahi sọ yìí ó ní ahùláyé asuhabu muhammad mutawafirun àwọn sàábí annabi lẹ́yìn pọ̀ lọ yìí ẹnìkan òsì lè inú wọn ẹnìkan oníkẹyẹ sí láìlá láòdá o asàfúnlá àánú àníkòdá a máa ṣe sí pé báyìí láàṣẹ ẹsẹ lápapọ̀ kò ṣẹlẹ̀ yìí lójú ayé annabi muhammad sallallahu alaihi wasallam eléyìí òun náà ni lànà tànẹ́bà muhammad gbogbo ń ta bá fẹ́ ṣe tó bá jẹ́ ìjọsìn ní tàbí pé ni kèfíyà rẹ̀ bá ti ṣe gangan anẹ́bí sallallahu alaihi wasallam fún wa a bá fi lè lọ ṣe lọ́nà gbàtà anẹ́bí sallallahu alaihi wasallam tí ó fi gbà ṣe irú ìjọsìn bẹ́ẹ̀ ọlọ́ọ̀bọ̀ nígbà ní ọwọ́ ẹni tí ó bá ṣe ọlọ́ọ̀bọ̀ ní da iṣẹ́ wa nù ẹjí ọ̀rẹ́kíṣẹ́ wọn dánù tó bẹ́kílẹ̀ wọn sófò hmm, irú ẹni bẹ́ẹ̀ kó ma fi jọsìn rẹ̀ alaihi wasallam ẹ̀rọ àwọn mélòó láwọn fẹ́ gbáwẹ̀ yìí àwọn ò ní rí sánmà èyí tẹ́ fi kó ní ò sí mẹ́ gbàwẹ́ ń jẹ́ gbàwẹ́ àwọn pé ní jáde nulé ọwọ́ kọlùwà gbogbo eléyìí bídíà ni kí ẹfẹ́ kò sí Muhammad sallallahu alaihi wasallam nítorí léyìí gbogbo fẹ́ ṣe àwọn àlàyé fún wa o tán wá fún ọ níjọsìn kan pé sí báyìí sí báyìí ṣe wádìí pé sí báyìí náà bí ti ṣe rèé tán bá níbẹ̀ ni ṣe tán bá níbẹ̀ kọ́ kọ̀ jìnà sí o abiyọ́lọ́wọ́ bá bá lè kí ọlá mọ́sà fún wọn ní àgbọ́yé ẹ̀sìn ọ̀rọ̀ la ilaha illallah agbómi báyìí fáfà ní àwọn tí afẹ́ pè wá lẹ́yìn ètò àbáwà tí a fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ètò yìí ẹ jẹ́ ká pè wá sí nọ́mbà yìí 07035720986 lẹ́ẹ̀kan sí 07035720986 èmi lọ́mọ yá inú علي عثمان باوة السلام عليكم ورحمة الله وبركاته